Àwọn gbólóhùn tí ẹ ó bẹ̀rẹ̀ sí máa gbọ́ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó ṣe pàtàkì jùlọ tí ènìyàn lè gbọ́ ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Ó jẹ́ ìròyìn ayọ̀ fún gbogbo ènìyàn. Wo ìwé àwòrán kí o sì fi etí sílẹ̀ bí n ó ti máa sọ ìròyìn ayọ̀ náà. Bí o bá ti ń gbọ́ ohùn agogo, èyí fi hàn pé ó tó àkókò fún ọ láti wo àwòrán tí ó tẹ̀lé èyí tí o ń wò lọ́wọ́ bí o bá fẹ́ o lè dá ẹ̀rọ tí ó ń sọ̀rọ̀ dúró kí o sì lo àkókò díẹ̀ láti ronú lórí àwọn ẹ̀kọ́ tí o ti gbọ́ bẹ̀rẹ̀ nísinsìnyí láti wo àwòrán àkọ́kọ́.